ti rí bó ṣe lọ nítorí pé kí ni ilé ọlọ́rọ̀ lóòótọ́ tá a bá sọ̀rọ̀ nípa lifestyle tips a gbọ́dọ̀ má sọ̀rọ̀ nípa bá ṣe lè máa wà you know bá a ṣe máa wà healthy tá a ṣe máa tí ìlera wa ara wa tó yẹ máa ṣe kí ni tó máa múná dóko kódà nígbà tá a bá ń jẹ oríṣiríṣi àbí tá à ń sọ̀rọ̀ oúnjẹ ní gbogbo ìgbà àmọ́ àwọn náà ní láti ṣe kí ni láti help ara wa àgùdọ̀ dára nu àgùdọ̀ ah, ẹ̀gbọ́n ni èèyàn gbọ́dọ̀ sun ẹ̀gbẹ́ lẹ́kọ̀ọ́ téèyàn bá dẹ̀ fẹ́ sun ẹ̀gbẹ́ ńkọ́ èèyàn máa ẹ máa fit up ni bó dẹ̀ ṣe máa ṣe kí ni bóyá máa wà nìyẹn nígbà yẹn ká lọ gbọ́ orin Èkó Miami láti ẹnu Malik Berry ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ẹ̀. Malik Berry yes ẹ ti ẹ ti wá ṣe kiri ẹ ti ẹ ti rí nǹkan kan tẹ́ ń gbọ́ ẹ ti rí nǹkan kan ẹ ti rí nǹkan kan fújì bẹ́ẹ̀ ni hip hop to fújì ni anywhere any angle la wá ṣe kí ni la máa ń wọ̀ fún àwọn nǹkan tó máa kí ni tó máa dùn mọ́ yín nú lọ́lọ́kan òjọ̀kan náà ni abala tó pọ̀ síkọ̀ báyìí abala tẹ́tí ń retí ni tẹ́pọ̀ àwọn fans kan yẹn ibẹ̀ lọ́ máa ń dúró sí pé tbt mi ò gbọdọ̀ mí ìsẹ̀ ṣọ́ọ̀bà tọ́sẹ̀ náà lọ pọ̀ síkọ̀ níbi tí mo ti máa fún yín láwọn orin tó yẹ pé yé one boss brain yé àwọn orin tó tight yé àwọn orin tó gbóná yé àwọn orin tó ṣe kí ni tó gbé bọ́dí ẹ̀ <laughs> ó ti ní káwọn èèyàn máa rí mi títí sí kan máa sọ pé ó yà olórí gbé bọ́dí ẹ̀ <laughs> máa ṣọ́ọ̀kì yín jọkọ̀ náà ni mo máa surprise yín jọkọ̀ tó bá yẹn ní gbọ́ gbé bọ́dì yẹn wọ́n nǹkan mí ni mo máa fún yín. ọ̀rọ̀ ní báyẹn ẹ ká lọ gbọ́ orin hmm. yé mo pariwo yé eh. <laughs> ẹ ká lọ gbọ́ orin catapult láti ẹnu Ricardo Banks ẹ yà náà straight up àmọ́ if the light catapult of envy support yẹ from now to next year tẹ́ ń gbọ́ kò ká yé ẹ máa ṣe kí ni ẹ máa gbójú nítorí pé kí ni oore tọ́lọ́run ti ṣe kan kò sẹ́ni tó lè dá dúró mentality mo fẹ́ kẹ́ gbé dání lọ́dún ni kò sẹ́ni tó lè gbá dúró ya unstoppable ó ti yé yín ẹ̀hẹ̀ ká fílẹ̀ bẹ́ẹ̀. orin tó pọ̀ tún súnkọ̀ bá ìwé ẹ̀ lólùfọ̀ pátápátá òun náà ni gbèsè rẹ o gbèsè rẹ o <laughs> Eh, gbèsèrè o iná dé táyà gbèsèrè o yí bí táyà <laughs> gbèsèrè o bẹ́ẹ̀ ni láti ọwọ́ Little Cash bẹ́ẹ̀ ni ẹ eh, tẹ́ bá ń gba ata wẹ́wẹ́ sí bọ̀bọ̀ mighty òun náà ni ká máa gbé fún Little Cash bóyá ọ̀pẹ gbádùn fídíò yẹn torí pé kí ni fídíò kejì ni throwback Thursday ti tọ̀sẹ̀ yìí nìyẹn ẹ̀yọ̀kan tó kù àwọn kan tí mo pẹ́ ah olórí kí ló dé náà ah ọkùnrin nìkan lẹ́fẹ̀ẹ́ máa fún wa náà wọ́n wọ ẹ̀mí ò ní ṣe paṣá ẹ kí lọ mú ẹyọ kan tó kù ẹyọ kan tó kù látọ̀dọ̀ yìí náà queens wa ibi táwọn divas wa ibẹ̀ ni ti fa throwback kan tó kù níbo ni mo ti fẹ́ lọ gbé ẹ má gẹ̀ẹ́sẹ̀ tí ń gẹ̀ẹ́sẹ̀ àkóńṣe tiwa ni mo fẹ́ pè <laughs> ẹ kà lọ gbọ́ right now láti ọwọ́ ṣe iṣẹ́.